ẹ̀yin èèyàn lè wo lẹ ṣèṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni máṣọlá o yorùbá ni mo máa ń sọ lórí channel yìí mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ ti subscribe ẹ subscribe o so that a ti post energy gist ẹ máa rí à ń sọ yorùbá nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn bàbá wa àti ìyá wa tí wọn ò gbọ́ gẹ̀ẹ́sì. Gist tè ní wọ́n ní Mariam wọ́n ló dìde wọ́n ló sọ̀rọ̀ níwájú àwọn ẹ́lda ìpè òun ò níbi tóun ń lọ ìpè kò dẹ̀ sí èèyàn kankan tó máa ní kó má jáde kó ń jáde nínú pálásì kábíyèsí. so wọ́n ní bí Mariam ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹ́lda yìí o wọ́n ló ń sọ̀rọ̀ o ìpè wọ́n lé léun jáde nínú pálásì ilé ọkàn lòún wà o wọ́n ní ẹ́lda bá dìde pé kó dákẹ́ ipe ojú àwọn kọ́ ló ti máa máa sọ̀rọ̀ fatafata wọ́n ní bí Mariam ṣe ní pé kó bóun gbé six hundred dollar tó gbà lọ́wọ́ òun nìyẹn ipe ta ni láti bá òun sọ̀rọ̀ ipe àwọn tó yẹ pé wọ́n ti jẹ mùlá tó jẹ́ pé ẹnu wọn ò gbọ̀rọ̀ tó jẹ́ pé oníjẹkújẹ ẹ̀dà ni wọ́n. Ah! allegedly ìbá ṣe gbọ́ ni òdójútì gbàlè wọ́n ní Mariam bú ẹ̀dà yìí wọ́n ní ó fi ẹsẹ̀ ó fi falẹ̀ wọ̀rọ̀wọ̀ wọ́n ní ẹ̀dà yìí ní láti dìde wọ́n ní bí ẹ̀dà yìí ṣe dìde báyìí tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wọ́n ní bí àwọn méjì inú àwọn ẹ̀dà yẹn ṣe walk away nìyẹn nítorí wọ́n ti gbowó lọ́wọ́ Mariam ẹ rí pé nǹkan ń ṣẹlẹ̀ ní pálásì kábíyèsí ẹ rí pé nǹkan ń ṣẹlẹ̀ ṣé àmọ́ pé mo ṣe gist kan tí mò ń sọ àwọn ẹ̀dà yìí oníjẹkújẹ ni wọn wípé wọ́n ti ń gbowó lọ́wọ́ àwọn olórí yìí olórí wo ni àwọn ẹ̀dà yìí ò gbowó lọ́wọ́ wọn nǹkan tí wọ́n fi ń impose àwọn obìnrin lé kábíyèsí lọ́rùn nìyẹn nítorí pé wọ́n mọ̀ pé iṣẹ́ táwọn ṣe nínú pálásì yẹn kò mọ́ oníjẹkújẹ ni àwọn ẹ̀dà yìí òkè ńgbà tí ẹ gba owó lọ́wọ́ olórí tó ń ṣe àṣemáṣe báwo lẹ ṣe fẹ́ correct báwo lẹ ṣe fẹ́ bá a sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin náà lẹ ń fún àwọn Mariam lẹ ń fún wọn ní confident pé wọn ò gbọdọ̀ kúrò nínú palace ẹ̀yin lẹ ń kọ́ wọn ní nǹkan tán máa sọ ẹ̀ ń da ọba yín láti fi tẹ́ olórin rọrùn ẹ̀ ń da ọba yín ah ẹ̀yin ẹ̀dà yìí ìkàmà nìyí o ìkàmà nìyí o kábíyèsí fi yín sí ààfin kẹ́ ẹ protẹ́ẹ̀tì orí adé ẹ wá bẹ̀rẹ̀ sí gba bribe lọ́wọ́ àwọn olórí allegedly bá ṣe gbọ́ ẹ̀ ń gba bribe lọ́wọ́ kékeré ẹ̀ ń gba bribe lọ́wọ́ gúngùn ẹ̀ ń gba bribe lọ́wọ́ ètò ga ẹ̀ ń gba ẹ̀ ń gba bribe lọ́wọ́ ètò kúrú nítorí ìjẹkújẹ èyí tẹ̀ ń jẹ wọ́n ní Mariam wá ń fi yín ṣẹ̀sìn nínú pálásì pé owó tẹ́ ẹ gbà lọ́wọ́ ń kó padà fóun ó ní six hundred dollar tó gbà lọ́wọ́ ń kí ló dé tó ti dá padà látijọ́ tó tóun ti ní kó dá padà odindi ẹ̀ dà odindi ẹ̀ dà ní pálásì bàbá wa ẹ̀yin èèyàn lè rí pé ìtìjú gbàlè yìí ẹ mọ̀ pé wọ́n ti sẹ́ pé téèyàn bá ti ń gba bíráìbù èèyàn ò ní lè sòótọ́ ọ̀rọ̀ nǹkan tó ń ṣe àwọn ẹ̀dà yìí nìyẹn nǹkan tẹ́ fi rí nìyẹn tó ń tako Queen Naomi ipe Queen Naomi ò lè wá sínú palace o ẹ kí kábíyèsí kí wọn ò lè mú Queen Naomi padà wá sínú palace nǹkan tó fi ń sọ àṣẹ nìyẹn o nítorí pé wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ nítorí pé wọ́n ti gba bíráìbù lọ́wọ́ àwọn olórí wọn ò lè sòótọ́ ọ̀rọ̀ wọn ò lè bá àwọn olórí sòótọ́ ọ̀rọ̀ wọ́n ti gba bíráìbù lọ́wọ́ àwọn olórí ṣé ìgbésí ayé lèyí odindi ẹ̀yin ẹ̀dà tó yẹ kẹ́ máa protect kábíyèsí ẹ̀ eh, protect kábíyèsí mọ́ olórí lẹ́ ń protect nítorí ìjẹkújẹ mo mọ̀ pé Mariam á ti ra mọ́tò fún kan nínú ìyẹn ẹ̀dà yìí náà ẹ ti máa gba mọ́tò lọ́wọ́ Mariam ẹ ti máa gbowó ẹ ti máa gba mọ́tò ẹ ti máa gba ago gbogbo nǹkan láti rà fún yín á ti máa raṣọ fún yín gan ipe kẹ má ṣàfijẹ́ kó ń kúrò nù palace àṣírí gbogbo yín máa tú lẹ́yọ kọ̀ọ̀kan báyìí kábíyèsí ẹni tí ọ̀rọ̀ bá ti tó bá ti bẹ́ mọ́lẹ́sí àbí lórí ẹ yá tètè lé wọn dànù nínú pálásì yín kọ́ má kó wàhálà àti ìdààmú bá yín because àwọn èyí wọn yẹ ní ẹ̀dà odindi ìyàwó kábíyèsí ń fi yín wọ́lẹ̀ ó ń fi yín gbolẹ̀ báyìí ipò níjẹkújẹ níyín ẹgbàá two hundred dollar lọ́wọ́ òun ẹ lè sọ̀rọ̀ ẹ lẹ́nu ọ̀rọ̀ kò sí nǹkan tẹ́ ẹ lè sọ kò sí nǹkan tẹ́ ẹ lè sọ ẹ lẹ́nu ọ̀rọ̀ ah ojú gbà mí tì fún yín bí a ṣe gbọ́ nìyẹn yẹn ara lé ẹ rí pé ìtú lágbára òdìdí ẹ̀dà kábíyèsí kan máa gba bíráìbù lọ́wọ́ olórí ọlọ́run elédùnmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ òkè òkè ní ọlá yín àmà ló jẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.